kìlómítà tá a tírẹ́kì yẹn àmọye kìlómítà tá a tírẹ́kì àìṣe wa lọ ń sọ́kù à ń sọ méje ní ọjọ́ àkọ́kọ́ fún jamratul akọba a sọ si sí sukọrọ ní àná méje sí muskọ méje sí kúrọ ní àná yóò máa bèrè pé kí la fẹ́ rí di ṣùgbọ́n tí a bá jẹni tí ó mọ tán pè ní ìbáàdà kò ní béèrè irú béèrè yẹn torí pé tán pè ní ìbáàdà òun náà ni kéèyàn rọrẹ èèyàn fún Allah subhanahu wa ta'ala kéèyàn rọrẹ èèyàn fún Allah tí Allah bá ní máa lọ ọlọ náà ni dúró dúró náà ni ṣe báyìí yóò ṣe báyìí láì ní béèrè kí ni wisdom tó wà behind the dome ṣe ni tọ́lọ́run bá sọ wisdom tó wà behind him tó ṣe fún yóò gbà á bí ò bá sọ fún yóò mọ̀ pé wisdom kan bẹ́ẹ̀ ọgbọ́n kan bẹ́ẹ̀ tó ṣe pé òun lòun ò mọ̀ ṣùgbọ́n ọba tó pa òun láṣẹ òun náà ni ó mọ̀ nǹkan yìí ọba tó dáhùn tó ń ṣèjọsìn fún òun ló mọ̀ pa nǹkan yìí èyí tí wọ́n pè ní ìbáadá the same question lèyìn ó béèrè àlùwàlá ń ṣe wáyé tó ṣe é àwọn ibìkan là ń forúkọ lára wa wáyé tí a máa fomi pa gbogbo ara wa ẹni tó bá fi pòun ti nílà káyé jù yóò fẹ́ gbá yẹn náà dànù bákan náà irun táǹkì ó ṣe jẹ́ pé à ń kírun a ṣe fẹ́ lọ fún wọn ṣe àwọn ẹ̀sẹ̀sáìsì kan tá à ń ṣe bẹ́ẹ̀ lómi ó ṣe wọn nílà káyé tó ẹni tó bá fi pòun ti gbọ́n jù kò lè sí lọ́wọ́ wa ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹrú ọlọ́wọ́ wa yóò juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ yìí tó ń lọ ìgbà tí ó débi àjáde aṣọ́wájú ó ní ìlú òkúta yìí inni la a'lamu annaka hajarun la tadurru wa la tanfa òkúta lásán yẹn mo mọ̀ yí pé òun láǹfààní kan tó lè dáṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ ló ní ìlera kan tó lè kó báwọn èèyàn lawla anni ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yuqabbilu ma qabbaltuka tí o bá ní ṣe pé o ní bá níbi pẹ́ẹ́lá ní ìbá ti pẹ́ẹ́lá dàtí gbogbo nǹkan tá à ń ṣe àkàn nínú ṣé tí o wá kí n ṣe kó orí kan lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fẹni tó jẹ́ ẹrú ọlọ́run ọba kò kí ń béèrè lọ títí kí ló dé tá a fi ń ṣe ṣe bó péré lẹ́rú ọlọ́run ọba jẹ́ kó darí ẹ lọ síbi tí ó bá fẹ́ láti darí ẹ lọ ó dẹ̀ bọ̀rọ̀ ju wọ́lẹ̀ ìtàkùn èyí rìbá dànù ṣùgbọ́n ká máa fi ọpọlọ máa gbá dànù àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba ni wọ́n máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n máa àkàrà àlàwájú àrùn àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ ọba wọ́n dẹ̀ pọ̀ jantirẹ lórí rẹ̀ ọlọ́wọ́ ọba ìwọ ọmọ yúmi akitaru billahi illa wa hum mushrikun èyí tó pọ̀ jù ní òní gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ àfi kí wọ́n máa ṣe ṣírùkù pẹ̀lú ọlọ́wọ́ ọba sọ ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ọ̀tọ̀ ọlọ́wọ́ ọba ni wọ́n díẹ̀ nínú àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ni wọ́n jẹ́ ní ọlọ́wọ́ ọba subhanahu abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ tàwa kó mọ àwọn ẹnu rẹ̀ kọ́lọ́ ọba kó mọ jẹ́ká yín nǹkan tí ó gbọ́ wa kúrò nínú ẹ̀sìn yìí so ẹ jẹ́ kí a farabalẹ̀ láti ṣe iṣẹ́ ìjọsìn yìí nǹkan yìí ó ní di sincerity púpọ̀ ikhlas ní last year ìgbà tí à ń bọ̀ wá láti jamra náà ni àlọ́sọ jamra àlọ́mọ́ka wa ń padà wá àwa ṣe ọ̀nà yìí ìgbà tó tó dé lẹ́gùn kan ni kan ní ìlànà nìkan wá ṣe gbogbo eré àyè so ẹ ti mọ̀ pé ẹni yìí ní ẹ̀sìn òdùn lára tẹ́lẹ̀ náà so wò pé ìnira yìí ti pọ̀ jù ṣùgbọ́n ẹni tí ẹ̀sìn bá wọ̀ lára fáìn ló mọ̀ kó ń rí ìnira ṣùgbọ́n yóò máa fi bẹ lọ́wọ́ ọba náà ni yóò tún máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba pé ọlọ́wọ́ ọba ìwọ mò ń ṣe lé nítorí rẹ o ṣàánú ni o ètò ẹ̀ka lọ ṣe kò ṣe pé tá a bá rí any stress díẹ̀ àwọn ìròyìn burúkú mọ̀ wá tiwa lọ́pọ̀lọ́ délẹ́gùn pé àní mind àti sọ jáde so irú nǹkan máa yẹ ọ̀pọ̀ jantirẹ tí àwọn èèyàn máa sọ kọ́nà wa subhanahu wa ta'ala kí ó má da àwọn iṣẹ́ wa ní wàhálà yá so ẹlòmíì gbogbo wàhálà tó tún wá ṣe yìí kò nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá délé yóò organize party tó ṣe ilé wọ́n mu tí ń bẹ̀ wọ́n ṣe oríṣiríṣi wọ́n ju àtọkùnrin àtọkùnrin yóò máa fi àyàgbáyà eléyìí kí ni connection tó ṣe yẹn pẹ̀lú iṣẹ́ ìjọsìn tó wá ṣe ń gbé báyìí ọ̀rọ̀ aláṣẹ́lámù ní pé man hajj walam yarfuth walam yafsuq rọ́jà àbúrò bí kàyọ́ wàlàdà tó kó lù ẹni bá fi lè ṣe hajj tó ṣe pé kò ṣe à ń bá ẹlẹ́tọ̀ọ́ ẹni láṣepọ̀ nígbà tí ó ń gbẹ nínú ìhàn bẹ́ẹ̀ ni àwọn kan tó jẹ́ àwọn preambles ẹ̀gbẹ́ kò ṣe bẹ́ẹ̀ ni kò wá kò kí àwọn ìjàkíjà ìwàkúwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ṣe gbogbo àwọn kan yẹn anabi sallallahu alaihi wasallam yóò jáde kúrò nínú áàjì tó ṣe ní ẹni tó ṣe pé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ti fi orí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì bí ìgbà tó ṣe pé yàrá ẹ̀ṣẹ̀ fi sáyé ni ṣùgbọ́n àti àchíwèé lẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ alálàájì nǹkan tó lé ní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kò ṣe mọ́ fún wa láti àṣírí jọ̀mọ́ bá a ṣe ní kàkún sí ìsìn lọ́run níbi báyìí ẹlòmíì haram haram haram gbogbo wa tá a bá padà sílé ẹ jẹ́ kí kàkún fún ìjọsìn yẹn tún kọ́ńtínú ẹlòmíì bíbá yìí náà ló ti ní kàkún yẹn tó wá padà sílé yóò ti pé ìwọ́n wákàtí márùn-ún ò ní pé wọ́n tó bá padà sílé yóò di wípé yóò máa jẹ jẹ́ irun pọ̀ ní tó bá padà sílé yóò jẹni tó ṣe wípé kò ní kàkún fún ẹ̀sìn ẹ jẹ́ ká fi àyè yìí ká fi kó ẹ̀kọ́ ká tó fi lékún ní ìmánì sí i eléyìí ní òun ni tí àwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà wa kó ṣe àforíjì fún wa àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa kọ́nà wa subhanahu wa ta'ala kí ó ṣàbójútó rẹ̀ fún wa. náà bá a ṣe sọ fúnra wa ní àná òní ni ọjọ́ kejìlá so tí àwọn àfáà máa pè ní yawmun nefril awwal ọjọ́ tí ẹni tó bá fẹ́ kúrò mí náà lè kúrò mí náà ṣùgbọ́n kò tiẹ̀ náà bánabi sallallahu alaihi wasallam kó ṣe sọ ó bẹ̀rẹ̀ lẹ́yìn zawal ṣùgbọ́n bá yìí sọ fún wa ní àná wípé torí òòrẹ̀ tí ó ń bẹ pé òun náà rẹ̀ ní agbára tó ká gbìyànjú ẹ jẹ́ ká di ilé rẹ̀ ká lọ sórí dèdè táìmù tí a sọ lánàá sọ́dà tí ẹni wá fẹ́ lọ tá a bá ti sọ tán a máa gbàgbé lọ Mákà kọ́lọ́n wa subhanahu wa ta'ala kí ọmọ dùn án ládàá iṣẹ́ àjíwá yìí ẹni bá lè fẹ́ padà síbi náà tó ń fẹ́ dúró ọ̀la tó ń ṣe yẹ́wò náà fìrìsánì eléyìí náà ojú ti dáa jùlọ ẹni tó dúró kó má bo ẹni tí yóò dúró ẹni tí yóò dúró kó má ra wọn tán dúró gẹ́gẹ́ bí aláṣejù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé ìmọ̀lẹ̀ takọ̀ ni que ọlọ́wọ́ bá gbẹ̀gbọ́n lòún níjì ìpáyà òun lòún níjì olọlọ́ni olọlọ́la ni méjèèjì náà ni ọlọ́wọ́ bá approve ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn ní ọwọ́ eléyìí òun ni mẹ́sẹ̀gì tí a ní fúnra wa ní àárọ̀ yìí àwọn àfáwa ó tún máa bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan míì náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàkóso subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wa alaykum assalam bá ṣe wà bí ẹ̀fà wa sọ̀rọ̀ lọ́rùn káwá kóbìnrin wa bí lóbìnrin lẹ́tọ̀ọ́ àti lè líìdì láti lè ṣe wáàsí fún wa bí pẹ̀lú bẹ́ẹ̀ yàrá ṣe wà bí. náà alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah yorùbá kí obìnrin kó líìdì congregation tí ó include ọkùnrin àtobìnrin eléyìí kò ń ṣe nǹkan tí ó bá a mú ṣùgbọ́n ká ní pé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìyàwó Aisha radiyallahu anha a máa lídì àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní irun bákan náà àwọn nínú àwọn ẹni ìṣíwájú náà ẹgbà wá wà wípé wọ́n lídì àwọn èèyàn that is àwọn obìnrin ẹgbẹ́ wọn náà wá pé ọ̀rọ̀ à ń ṣe wá sí ni àwọn obìnrin wọn a máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó bá ṣe wípé àwọn ni wọ́n mọ̀ ọ́ tí ó sí ọkùnrin tí ó mọ̀ láàfin àwọn èèyàn tó ṣe wípé wọn àwa béèrè béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha wọn á béèrè lọ́wọ́ àwọn míì náà nínú àwọn obìnrin ṣùgbọ́n ibi tí obìnrin àtọkùnrin wà tó ṣe pé ìmọ̀ tí ohun tí wọ́n nídìí àwọn ọkùnrin tí wọ́n mọ̀ wọ́n pọ̀ ńlẹ̀ so kóbìnrin bọ́ síwájú kó lóun fẹ́ máa sọ̀rọ̀ àìpọ́n ìjóbìnrin lé ni torí pé obìnrin ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ṣe àpọ́nlé wọn púpọ̀ ó dẹ̀ fẹ́ kí wọ́n fi wọ́n dúró ní ààyè tí ọlọ́wọ́ba fi wọ́n sí so ìmọ̀ tí obìnrin mọ̀ tí àwọn ọkùnrin tí wọ́n mọ̀ ọ́n bá ti ń bẹ́ ń jókòó yóò fún wọn láàyè láti sọ̀rọ̀ so eléyìí òun nìkan tí ẹ̀sìn tí ó fi rin ilẹ̀ kò jẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ jẹ́ wọn bá wà ní. والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم يلقاه بعد عبد الله سبحانه وتعالى èèyàn àjò mímọ́ tí a ṣe wá sí gbogbo àwọn àyè yìí ọlọ́dún ọjà ni wọ́n mọ́ṣá gbàrẹ́ sọ̀rọ̀ májẹ̀mú tí ọlọ́wọ́n bá ń gbọ́ nípa iṣẹ́ onáni àti kíláàsì wọn ni mo dábàá onígbà ṣe kan nítorí kájẹ́ ṣe kágbé ẹ̀dùn kó ṣe déédéé súnà Muhammad sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ̀ bá pé májẹ̀mú méjèèjì kọ́nà ìjọ́járe kó jẹ́ kó wọnú iṣẹ́ wa kó má wọnú ẹnìkan kó ṣe kó náà ní gbogbo iṣẹ́ wa kó náà ní yóò dúró lórí subhanahu wa ta'ala tí ó ti mú wọn ní sábàbí dáadáa fún wa látọ̀dọ́ tó ti pẹ́ kọ́nà ìjọ́ mọ́ sọ wọn di ẹnu àrídẹ́rùn ọba tó ti ní gọ́mà gbọ́wá sí níbi dáadáa kọ́lọ̀ mọ́jọ kó ṣe pé bíta kejì láti tọ́jú wọn ọlá alùpùpù kẹrin ẹ̀rí lọ́lá lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ibẹ̀ náà tún ni èmi náà tún ń kàn pálé lórí náà dáadáa orí pé mo ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń parí iṣẹ́ hajj wa lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ náà nìyẹn yóò máa ká máa palẹ̀ mọ́ pé kò láti fẹ́ ṣe tọ̀wá fún wàdà ìyẹn ni tọ̀wá ó tún gbígbà láti mọ ibi tíjọ́ mi láti padà wá láti wá bẹ ilé ọlọ́run Allah subhanahu wa ta'ala láti wá bẹ̀rù ẹ̀wọ̀n ayé látara báyìí ẹ jẹ́ kí á bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ìrìn àjò tá a rìn láti ibi ọjọ́ tá a ti rìn tàbí kó Mẹ́kà tá a wá sí Mínà tá a lọ Àràfà tá a lọ Muzdalifa tá a lọ ṣe jamarat táwọn tó lọ Mẹ́kà padà sí Mẹ́kà táwọn ẹlòmíì padà wá sí múná tá a tún padà dé tá a tún bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ múná náà bẹ́ẹ̀ tí ń jọ bí ẹni pé àti ń parí iṣẹ́ múná lọ báyìí gbogbo kíní ìta bá wo dáadáa èyí tó béèrè lọ́wọ́ wa múná lè bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run pátá yóò máa rí iṣẹ́ yìí yóò máa rí ní nǹkan tí ó máa mú òṣù lọ́wọ́ ọba ní

àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ bí ọ̀rọ̀ pé ẹni tí ń bínú sí ìdánwò bá gbé kalẹ̀ àtẹni tí ò yọnu sí ẹ̀sìn ọlọ́run irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó máa pọ̀ lẹ́nu èèyàn ẹ wo orú ọ̀rọ̀ ẹni tó sọ lẹ́ẹ̀kan tó ní akílà nẹ́bí gan wá sí gbogbo bíbá yìí náà so o ti ṣú nìyẹn ti ẹnìkan náà wá bí wọ́n ní ọkùnrin kan yí gbà tó wà rò ní ah, ohun ọ̀ndàstáǹdì lọ́sọ̀ yìí wọ́n ní kí ló dé ọ̀nà ah, tó ń náìsì jù báyìí lọ sọ ọlọ́run bá òní bọ́ wá sọ́fà wá kó wá ní ká máa lọ nìkan láti rí bí lọ síbí subhanallah tẹ bá dẹ̀ wo ìdààmú dẹ́lómi ń torí lọ gbogbo ẹni tọ́lọ́wọ́ bá ní kó kópa nínú iṣẹ́ náà kọ́lọ́jọ́ kó má ba ìlàsù wa jẹ́ ọlọ́jọ́ jẹ́ ká bá iṣẹ́ ìjẹ́ ká bá níbi tó ti lérè níjọ́ tá a bá ń rí ẹ̀san rẹ̀ ẹnu bí igbó fẹ́ lè mọ nìjẹ́ ti á ó ṣe wá jẹ́ pé ìyá jù díẹ̀ báyìí náà mo wá sí láyé kí ló dé tí ò jẹ́ pé ọdọọdún ni mo fi ń ṣe in tí ó padà mọ jọ lálùkìyámọ̀ nìyẹn ẹ wá jẹ́ aṣọ́ra wa ìjọsìn ńlá la ṣe yìí a ti fẹ́ ju ẹni tó ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ ní tó wá náà ni pé ká ṣọ́ra níbi iṣẹ́ ńlá tọ́lọ́wọ́n bá fún wa ṣe gbogbo ẹni tọ́lọ́wọ́n bá fún iṣẹ́ hajj ṣe ọlọ́wọ́n bá ti ṣàánú rú ẹni yẹn ọlọ́wọ́n bá ti roore ó ti róró rú ẹni yẹn ọlọ́wọ́n bá ti ro àlìjánná ó ti ro kẹrú ẹni bẹ́ẹ̀ ó wá kú kéèyàn má wàá fún rárá rẹ̀ sọ fọ́lọ́hún pé èrè ọlọ́run òun òfẹ́ àlìjánná jàánàmù lòún fẹ́ kí ló lè farú eléyìí oníkéèyàn ṣe adúrú jọsìn kó tún wá mọ́ sí ẹbọ sí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí wọ́n tún sì wá ní nǹkan míì tó tún gbára lé lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹjọ́ èwo la wò nínú gbogbo tá a bá pàdé bíi tá a láǹfààní àti wárú bíi ó déwájú alkaaba ìwọ náà ṣe àtọwáfù hawla alkaaba ó dé gbogbo àwọn àyè yawmu Arafa ó láǹfààní gbogbo adúrú àwọn àkókò yẹn láti fi bẹ Ọlọ́run ọba fọ́rọ̀ ìgbésí ayé rẹ àwọn kankan ní ń dán ní àwọn ọ̀rẹ́ kan lọ́rọ̀ pé wá ní àwọn aburú kan pé ni gbogbo àwọn ìrìntẹ́rí tá a rìn gbogbo wà láyò tí tó gẹ àwọn agbára tó papọ̀ fún wa níbi ìrìn àjò yìí wà láyò tí ṣe ipa gbogbo ẹni tí ọlọ́run tọ́lọ́ba fún láǹfààní kó máa bẹ hajj àbí ṣe iṣẹ́ lọ́wọ́ àwọn ẹni yìí bí wọ́n ṣe rí wọn yàtọ̀ sí àlejò ọlọ́run ọba subhanahu wa ta'ala alhujjaju wal'ummaru wafdullah ẹni ẹ̀rí àwọn alálàájì àti àwọn ẹni tí wọ́n ń ṣe àlejò ọlọ́run ọba ni wọ́n tí wọ́n bá lè pe ọlọ́run fún kankan ọlọ́run rẹ jẹ́ àti máa dáhùn àdúrà wọn la tún bẹ nípò pa tún wa torí pé ibi tó ní kálukú àtúrábù wá síbi tá a ti wáyé ipa tó wá kú onímọ̀ká wá síbi tá a tún wáyé náà ipa tó wọ́n láwọn mọ̀nà bí ẹni pa tún jọpá àbá àtúrábù wá náà ni wọ́n tún wá ní àgbogbo ẹ̀tọ́ lọ́ba tún ní bẹ ní ìrìnàjò tóun náà bá tún ń bẹ ọlọ́run ọba gàgá kan ò kí ń bẹ láàrin àdúrà rẹ̀ àti kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó gba àdúrà náà ẹ wá wá dúró àǹfààní yìí bá a ṣe wá ní tó kẹlòmíì ìtumọ̀ àgbọn kó tún bá a nílà káyì ó wáyé pé nǹkan tí ó tún wá gbọ́ pọlọ tiẹ̀ sí pé tóun bá tún délé òun tún ní bàbá kan tóun tún fẹ́ lọ rè yẹ àlámọ̀rí kan òun tún fẹ́ máa lọ rè yẹ kíní kan wò òun fẹ́ máa lọ rè tẹ yẹpẹ̀ òun fẹ́ máa lọ rè ṣe iṣẹ́ kan èyí tó wọn máa gbé kọ́nu lé èyí tó wọn máa rì mọ́lẹ̀ èyí tó wọn máa lọ́mọdì èyí tó wọn máa sí ní gbẹ́rẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ò gbọ́dọ̀ ṣiṣẹ́ hajj báyìí kó tó wá padà síbi irúṣẹ́ báyìí torí pé àwọn eléyìí gbogbo wàhálà àtẹ́rí téèyàn ṣe bí ṣe hajj yẹn eléyìí ó bàjẹ́ mọ́yàn lọ́wọ́ ni fal iyadu billah ọlọ́mọsá àṣù ẹni kọ̀ọ̀kan wa o jọjọ gbogbo wa lọ́lọ́ ti la láǹfààní àti ìwà ń bì yìí ká má pa ti dọ́mọ tuntun ní tó máa ń sọ ní dẹni ọlọ́run láàrẹ̀ òun náà ní nǹkan tá à ń ṣe yìí ẹ̀já sọ́ra láti máa lọ rí ṣẹ́gun sí ọlọ́run Allah subhanahu wa ta'ala àdánwò màkàwá nílé ayé a wálé ayé yìí ká má ra àdánwò àdéhùn tó bá sọ fún anú al-Qur'an olùkọ́ lọ́wọ́ bá jẹ́ ká mọ̀ pé wọ́n lẹ́nu ẹ̀dẹ̀ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله ni ẹgbọ́ ẹnì kankan nu yóò ní wálé ayé yìí kó má ní àdánwò tá a máa gbé bá min al-khawf àdánwò tá a máa gbé bẹ́ẹ̀ lòmíì onírí tó ń bà lẹ́rù ẹ̀rù ó dẹ̀ máa wal-ju' àdánwò tá a máa gbé bẹ́ẹ̀ ebi yìí náà ni tó bá jẹ tàárọ̀ ó lè má rí tọ̀sán jẹ ó lè má rí dalẹ̀ jẹ ó lè tún dáàárọ̀ ọjọ́ kejì wọn lè fún sinmi ní amual ẹlòmíì lè ti lówó tó pọ̀ ọlọ́ni inú tó wọn lọ́wọ́ bá lè ṣe ni pé bó ṣe ní tó pọ̀ yẹn a lè mọ ìgbà lọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ a lè mọ ìgbà lọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ ó lè ti ní nǹkan ẹlẹ́mìí ó lè ti bímọ tó pọ̀ ó lè ti ní nǹkan ẹlẹ́mìí tó pọ̀ á tún mọ ìgbà lọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́ni bọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ yí pátápátá wa bashiri sabiri gbogbo àwọn ẹni tó bá lè ṣe sùúrù tádánwò náà bá dé ẹ bá ń fún wọn ní owó dòdò so ìdí nìyẹn àwọn àdánwò máa ṣẹlẹ̀ sí wa ẹ má jẹ́ kí àwọn àdánwò yìí ó máa sọ wá lọ lórí ikú níwájú ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹlòmíì gbogbo ìmánì gbólóhùn nìyẹn ẹ jẹ́ ká dánwò díẹ̀ dé bá ẹ kàn máa gbọ́ tí ó máa sọ nǹkan mìíràn hajj làwọn yìí àwa sí lọ́ọ̀ ni àwa fara gbolẹ̀ fọlọ́ àwa fara nira wa torí ọlọ́ àwa fi ẹ̀gbin kara wa torí ọlọ́ èèyàn lè délé wàláhì kó tó bá dánwò mi lé ẹlòmíì tí mọ́ ní òbá tó a ní àtìbí àti náà mo ti dé tó yẹ kí irú eléyìí tún wá ṣẹlẹ̀ sí mi ní à kódà nígbà mí ẹni tó bẹ́ẹ̀ dẹni ọlọ́run yẹn lọ́lọ́run wọn ọba máa ń sábà fàdánwò kan anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha idha ahabba qawman ibtalahum ó ní tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí àwọn èèyàn kan nínú tó máa ń ṣe fún wọn náà ni pé ọlọ́run máa máa ṣe àdánwò fún wọn yóò máa ṣe tẹ́sì fún wọn gbogbo wa ẹ jẹ́ kí a fọkàn wa sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ká má ní nǹkan gbẹ́lálé kan àyàfi Allah subhanahu wa ta'ala ká má kojú wọlé ká má máa lọ tẹ́ yẹpẹ̀ ká má máa lọ yẹ omi wò ká má máa lọ tún ní kíní kan ìgbáralé mọ́ lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ẹ ká tún wá ní ẹ̀mí níbi àjọsìn fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹni kí wọ́n ti sọ ilé iná ìfúnra lẹ́ẹ̀kan gbogbo kíní gbogbo tá pátápátá ń bì a fi ń ṣe ìbádà ni ẹ wá jẹ́ kí nǹkan yìí náà kó lékún ipò tá a wà ní ọlọ́run ni nípa ti wá hajj àwa náà ṣe hajj àwa délé padà ẹ jẹ́ kí yìí padà kó bá wa nínú ẹ̀sìn káyọ̀ yẹn ni a ah, àgbàjá níjó ti lọ hajj tó ti dé báyìí látijọ́ náà ló ti wà dáadáa báyìí níjó ti lọ hajj tó ti dé báyìí látijọ́ náà ó ní ò ti wà bàjẹ́ ìwà ìwà pálapàla ní òtí mọ́ ogun mọ́ oníṣìná láàrin wa lọ́rẹ̀ jáwọ́ nítorí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìrìn àjò eléyìí ọlọ́run ọba ti ń fọ oníkálukú wa mọ́ àwọn ìtúbà wa tá ń túbà ọlọ́run ọba ti ń gbà á lọ́wọ́ wa tó gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá mọ̀ pa mọ́ ń sẹ̀ má tó wá síbí ẹni tó jó oníṣìná láàrin wa ẹni tó jẹ́ ọ̀mùtí láàrin wa ẹni tó ní àwọn ìwàkiwà kan irọ́ pípa ni èké ṣíṣe ni ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ni tẹ́tẹ́ títa ni ẹ gbogbo àwọn ọ̀nà tí tẹ́tẹ́ ti gbà wọnú ọ̀rọ̀ lónìí àti tẹ́tẹ́ pẹ̀tẹ́sì kìíní kan sáwọn network provider gbogbo orú àwọn eléyìí wọn ní kálukú wa ká lọ jà wọn bẹ́ẹ̀ ó máa ń ba nínú jẹ́ ẹ̀rẹ́ lómii irun gbọ̀nrẹ́ tó pọ̀ yìí ṣòkòtò olólọsókè tẹ́ bá bá ẹlòmíì ní tẹ́tẹ́ títa ẹ̀rọ ọlọ́run ọba yóò sì máa bá yàn torí bí àwọn fóònù tá à ń kó káàkiri ó ti fún àwọn ẹ̀ṣẹ̀ tó máa ń jìnnà sí yẹn gbà míì ó ti wá sún gbogbo ẹ̀ ó ti sún mọ́ wa ẹ jẹ́ ká wá ṣọ́ra wa báwo ni kò ṣe ní sọ àwa di olórí bú níwájú ọlọ́run ẹ jẹ́ kí hajj yìí kó tún ìgbésí ayé wa ẹ jẹ́ kó tún ṣe positively kí gbogbo àwọn èèyàn tó bá mọ̀ wá káwọn náà mọ̀ ní pé ah lágbájá ó ti yàtọ̀ níbi ìwà báyìí nígbà tó ti hajj dé lágbájá ó ti dá báyìí nígbà tó ti hajj dé ẹ wá rí ìyípadà dáadáa yìí àwọn ẹni tó gbọdọ̀ kọ́kọ́ fìlì ẹ̀ lára wa òun náà ni àwọn ìyàwó wa òun náà ni àwọn ọmọ wa òun náà ni àwọn ọkọ wa téèyàn bá lóun wá hajj ó tún wá padà sílé ìyàwó ó tún wá gbàgbé dáadáa kí wá láǹfààní pé wọn náà tiẹ̀ tó wá súnmọ́ lọ́wọ́ ọba kí wá ní ipò rẹ tó tiẹ̀ dàgbàsókè díẹ̀ níwájú ọlọ́run ká tó máa sọ à ń ṣe dáadáa à ń ṣe dáadáa zamani táwa yìí ó dájú pé gbogbo aná là ń wá owó bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ká lọ mọ kíní kan ẹlòmíà mọ ní kíní kan yá ànábì kíní kan irọ́ kò sí zamani kan tọ́mọ ènìyàn ò kí ń fẹ́ràn owó ọlọ́run bá subhanahu wa ta'ala já mọ̀ ní alukur'an wa tuhibbuna al-mala hubban jamma olúwa ní pé owó ní ìfẹ́ tó pọ̀ bọ̀jẹ́ ní bá ṣe fẹ́ràn owó tó yẹ ẹlòmíì ti sọ owó di bí gbóná ní gọ́yàtul amr gbóná ní òpin gbogbo nǹkan bí a tó ń bá ti lówó òun ti ní gbogbo nǹkan wàlá amúrú ní sọbi sọ̀hí ọ̀rọ̀ òdẹ̀ rí bẹ́ẹ̀ èèyàn á máa lówó ńgbà míì wàlá yìí tí ó tún máa sunkún tí ó tún máa ronú tí ó tún máa banújẹ́ torí pé ilé ayé tá a wà yìí ìtọ́lọ́wọ́ ọgbà ògbé tí ó jádánwò fún gbogbo wa wàlá yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ní owó ni òpin dáadáa ni kò yẹ kó lówó kan tún máa ronú mọ́ kò yẹ kó lówó kan kó tún máa sunkún mọ́ kò kan kò tún máa banújẹ́ mọ́ àmọ́ ẹ máa di pé kò náà tó wà nílé ayé tóun náà tún ní nǹkan tó ń rò wọ́n bá lọ wá ni ṣé ayé yìí lọ dáadáa ẹ a kò easy o ẹ wá tó àwọn kí ni o tún ní easy fóun náà òun náà tún ní nǹkan míì tó tún wá níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹlòmíì owó là ń fún agbèrò ló bá látara kó náà wọ́ ẹlòmíì fún dáadáa kó lọ́mọ ìyàwó rẹ lè jẹ́ pọ́blẹ́mù ní ayé ẹ̀ ẹlòmíì ń bẹ tó bá sórí kòrò tó ti ronú lọ báyìí ẹ kàn ọ̀rọ̀ afọwọ́ tó ní sí a ní àpò ah, tó ronú pé mò ń lọ lẹ́nu àdánwò tiẹ̀ inú ilé la gbé sí tí ẹlòmíì dẹ̀ lọ jòkó tó bá sórí kòrò tó ronú tí ó sí owó ló ronú pa ẹ̀ ẹlòmíì àjòkó tó ronú tí ó sí ó ń wáyàwó eléyìí ń wọ́kọ eléyìí ń wọ́mọ tó gbogbo wa ṣe máa wà nílé ayé nìyẹn a gbọ́dọ̀ wá jẹ́ kí eléyìí kó affect relationship wa pẹ̀lú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nínú tó yẹ ká sì ṣe gangan ni pé tá a bá bára wa rúkọ báyìí ká wá báwo ni ó ṣe sún tí ó sún wa ọlọ́ọ̀bà abẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala iṣẹ́ hajj eléyìí ọlọ́njọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa o ọlọ́njọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa o àwọn èyí tá a ṣe ń bẹ̀ tó kù díẹ̀ káàtó ọlọ́njọ́ mójúkúwò fún wa àwọn èyí tá a ṣe tí ò kúnná tó ọlọ́njọ́ bá wa gbà á bẹ́ẹ̀ bá wa mú kúnná ẹ̀bá wa ti lè pa lágbára mọ́ bá a ṣe lè ṣe òun náà láṣẹ yìí gbogbo ká má bára wa jiyàn ká má bára wa jà àwọn ibòmíì tára ti kan wá tá ti kanra mẹ́lòmíì tá ti sọ̀rọ̀ òdì sẹ́lòmíì tá ti wà tí ò dá sẹ́lòmíì kọ́lọ́njọ́ kó mójú kò fún wa kó wa bá wa gbà á gẹ́gẹ́ bí ìjọsìn ọ̀sán ìlànà ọ̀sán wàhálà áfíríkà rasulika muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Naam, professor. Naam, tí a bá ní ẹni tí ó ní ìbéèrè kan sí kejì. Naam, a ti ṣàlàyé eléyìí tẹ́lẹ̀ náà. A ní sísọ òkòtò ní ó bẹ̀rẹ̀ ní àsìkò zawal òun náà ni àsìkò tí a máa ń kírun zoro ṣùgbọ́n torí bí oòrùn ṣe rí àádìlé rẹ̀ di ibi fọ́ta ti ti agbéra ní àná a sọ fúnra wa lánàá wípé àwọn Jordanians bíi mẹ́rìnlá kan wípé wọ́n kú as a result of sunstroke ní àná mo wá ń wo nǹkan tí mínísítà wọn tí ó sọ that is mínísítà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn so ó ní àwọn tí wọ́n kú of sunstroke yẹn wípé àwọn tó ṣe pé wọ́n ní visiting visa ní tó ṣe wípé wọ́n bá ìlú wá wọn fún wọn ní ash permit wọn wá rí tẹ́ǹtì tí wọ́n dúró sí so wọ́n mú káàkiri mú òrùn mú òrùn so wípé àwọn ló wà affected pé gbogbo àwọn táwọn kó wá táwọn kó sínú tẹ́ǹtì wípé alhamdulilayi kò sí ìrètí kankan ṣe ń bẹ̀ torí náà a kì í fara wé àwọn èèyàn ẹlòmíràn sọ pé ṣe báwọn pupa kan náà lọ àwa náà lè rí sẹ ìwọ tó wà ní nàìjíríà pàtàkì jùlọ ìwọ tó wà nílẹ̀ yorùbá àbí south tó ṣe pé gbogbo ibi tó ń bá yí ní temperature ó lè má ju thirty one thirty two lọ eléyìí sì ó ń wọ forty eight ó ń wọ fifty àti tèmi sunstroke yìí ìtò easy púpọ̀ ni so eléyìí dẹ́ni tí èèyàn bá ṣe kó má blame anybody ara ẹni kó blame ẹ̀sìn wà free kúrò ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn so torí náà ká sọ di bíi four thirty yẹn ká fi lọ abá ti di pé akúrò ń bẹ à ń lọ mọ́kà ni àwa tá a gbé ẹrù kéékèèké dání àmọ̀pá ti so eléyìí náà fún wa tẹ́lẹ̀ ní mọ́kà ẹrù díẹ̀ ni ẹrọra gbé dání so bóyá aṣọ kan tá a kàn fẹ́ pààrọ̀ so fẹ́ pààrọ̀ nǹkan kéékèèké ni kò sí nǹkan tí ó ní kámọ́jọ mọ́ lọ sí mọ́kà direct tá a bá ti sọ tán àti get you mọ́ ènìyàn fáìn ìnira ni ṣùgbọ́n kí ọlọ́run bá kó mọ́ dùn wá ní ládàá so bí a ṣe fẹ́ ṣe ti tòní náà yẹn ọlọ́run bá kó gba ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa so kò jẹ́ níyẹn ṣe jẹ́ ọlọ́wà. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Àwọn elétò mọ́tò wọ́n ní ìbàjẹ́ náà máa fún wa ní bọ́ọ̀sì. So fún bí ìfúta ṣe sọ ká jẹ́ àtàfẹ́jòkúta tó di time ta lọ lánàá but that time bọ́ọ̀sì ti si wọn ò ní wá mọ́ fún àtọ́fẹ́ lọ sí mẹ́kà pé àwọn àgbàlagbà tó bá wà láàrin wa àbẹ́ni tó bá ní nǹkan tó jẹ́ pé kò lè jẹ́ kó lọ jòkúta tó wọn bá jòkúta ni wọ́n ti páàkì ẹrù wọn tó bá di ten o'clock wọ́n náà máa bẹ̀rẹ̀ sí máa fún àwọn mọ́tò ó lè má jẹ́ ten gangan náà but bọ́ọ̀sì máa wà tó máa lè gbé wọn padà sílé so ká group ara wa papọ̀ àwọn tó wá láti different hotels láti wá àwọn tó bá wá láti hotel kan àmọ́ àti láti mú ìbọn sínú mọ́tò kan so that wọ́n á lè drop wọn sókè wọn wọ́n sọ pé bóyá mọ́tò wọ́n sọ bóyá méjì bóyá mẹ́rin náà máa fún wa ó dìbẹ́ lórí iye mọ́tò tó fún wa so but ká ti páàkì ẹrù wa ń gbà yẹn so that a ní ìmọ̀ bá ṣe máa kó wọn sí mọ́tò tó máa lọ drop wọn sí Mecca bí yóò ṣàṣe sọ àwọn tó bá jẹ́ pé ẹrù ọ̀pọ̀ àti yẹn lẹ́ẹ̀kan tí àti ṣe rí àti lílo ẹ̀ bíbọ̀ àti ṣe rí ló fọ most of the time fún èèyàn pé kó lọ ó ti wá sọ pé torí pé òun fẹ́ wọ mọ́tò tí wá ń padà bọ̀ lẹ́yìn èmi ò oníkálukú ló ní division láti tètè ìrìnsàn aspect but èmi máa ń fi pé ẹni tó bá lọ tẹ́rù ò bá pọ̀ fẹ́ pé nǹkan tó lè gbè ní kò lè ju fifteen riyal twenty riyal tó máa mọ́tò láti iwájú jamra dé um, um, dé ah. aram so àti aramu hòtẹ́ẹ̀lì mọ́tò rẹ̀ jìnnà sáram so akọ̀fẹsẹ̀ nìgbélé ni èyí tó máa fi rìn ní ó bá bóyá wọn náà wà padà wá sí ibí ọdún decision ní kálukú ẹni ẹ lè take decision ẹ fúnra rẹ̀ so ìyẹn máa ń bẹ́tà ń gbà mí just walk bóyá bíi ten fifteen minutes ó ti débi tó máa ti wọ bọ́ọ̀sì èèyàn kọ̀ bọ̀ tó bá drop èèyàn sára ẹ̀mí á lọ ní so ọlọ́run gbà ń bàdá fún gbogbo wa. ní àfikún kan tí wọ́n sọ àyìnbá míì kéèyàn wọ bọ́ọ̀sì láti Jambra ẹ̀ náà pé délé ọjọ́ òní ó máa ń wà crowded gan bíi two years ago àti wọ ọkọ̀ kan tó ṣe pé ó kàn ń gbé wa káàkiri nu at the end of the day ibi tó já wa sí ibi tá a padà rìn náà ó fẹ́ẹ̀ tó kárìn láti ìsọdá jámúra kárìn lọ́mọ́ta tó a kan fún fifteen ìyá ọ̀tá fún àfihàn lásán so káàrò gbogbo ẹ̀ náà papọ̀ mọ́ra wọn yìí kọ́lọ̀ ọ̀gbà kí ó ṣàánú wa bá fún wa ní bọ́ọ̀sì yẹn tí o bá fẹ́ lọ sí mẹ́ta sí pé tí o fẹ́ lọ sí o lè bá bọ́ọ̀sì yẹn lọ. ẹ bọ́ọ̀sì tí wọ́n ń sọ mọ́tà ṣéètì náà ló ń gbé wọn lọ kò ń ṣe fáwọn tó fẹ́ lọ sọ̀kò mọ́kà bọ́ọ̀sì yẹn àwọn provide ẹ̀ wípé ẹni bá fẹ́ lọ sí mọ́kà ṣùgbọ́n bí ètò tá a ti ṣe é sìn ẹni tó fẹ́ sọ̀kò àsìkò tá a máa lọ sọ̀kò òun ní four thirty yẹn so àwọn àgbàlagbà tí wọ́n ń bá sọ́kò bí àwọn tán bá sọ́kò lánàá àwọn ò ní láti remain níbi báyìí so àwọn lè máa lọ mọ́kà abẹ́ni tí ó rẹ̀ so kálukú ni ó decide kálukú ni ó ròjọ́ wájú ọlọ́run ẹni tó rí pé ẹ ti wo òpé kó ń tún lọ sọ̀kò tí ó dẹ̀ kì í ṣàgbàlagbà àní sọ wípé kó lọ sọ̀kò túláàsì ọlọ́wọ́n ọba ni ó ṣe ìdájọ́ ẹnì kọ̀ọ̀kan wa so irú àwọn èèyàn ni wọ́n sọ wípé wọ́n provide bọ́ọ̀sì fún tí ó gbé wọn direct lọ sí maka wọ́n ṣe pé wọ́n lọ sọ̀kò yóò gbé wọn lọ sí maka ṣùgbọ́n wa tá fẹ́ sọ̀kò four thirty òun la máa kúrò nígbà inṣàlá sókè wa tún lòun sọ̀kò sọ̀kò ní bẹ́sìsì pé ó ń padà wá sí ìbàyí mọ́ torí pé bó dé sí ìbàyí náà kò sí ọkọ̀ kankan tó wà ńlẹ̀ then ìrìn tí ó rìn wá bíbà ìkáàtì ẹ̀ lọ́kọ̀ wà ńlẹ̀ fún náà ìrìn tí ó rìn láti Jamra padà sí bíbà yìí ènìyàn náà súnmọ́ ìrìn tí ó rìn láti lọ Maka direct so ọ̀rọ̀ bọ́ọ̀sì tán sọ fún àwọn tí wọ́n fẹ́ gbé láti ibà yìí lọ sí Maka direct ni àwọn tó dẹ̀ fọ́ọ̀lù sí abẹ́ eléyìí ni àwọn àgbàlagbà tí wọ́n lè ṣe wàhálà òkò bí wá àwọn tó bá so òkò ní àná abẹ́lómi tó ní health condition tí ò lè tẹ̀lé bu ẹ̀ láti lọ sọ̀kò kò jẹ́ bí yẹn ṣe jẹ́ ọ̀làwà rẹ̀. naam ẹlòmíì náà lè tẹ̀lé bọ́ọ̀sì lọ sí maka ó drop ẹrù ẹ̀ síbẹ̀ ó dẹ̀ wàá rìn padà wá sí jamra kó tó bá rí mọ́tò kó wá sọ̀kò ẹ̀ èyí tó bá rọrùn fún mi ẹnu kó bá dàbẹ̀ pé nǹkan tí ìṣàjọ àṣà sọ̀kò ìwọ tó ní kí ló fẹ́ sọ̀kò èyí mọ́kà sí dámúrà yẹn gan lọ́yìn èyí mọ́kà sí dámúrà òun náà tó ìrìn ibi báyìí ṣe jámúrà yìí so àkàrò dáadáa ìjọba wé ń kálukú òun kò ṣe kí àwọn àrùn kí àwọn alẹ́rù lọ́wọ́ tó wà níbí à. ìlú wa ìjà ẹ. ok ok. Now, uh, for those who do not uh, understand the Yoruba language, <laughs> okay, so, for those who do not understand the Yoruba language, the message is that inshallah we are going to set out for the training of the pebbles by 4.30 p.m. And from there we'll be heading for Makkah So for the elderly ones and those who have some health uh, issue, there will be buses that will convey them from this place to Makka direct. Since uh, their stones will be taken care by some brothers, so there will be buses that will convey the elderly ones who could not school or the ones with uh, some health conditions, some health issues. So these buses to take them to, to Mecca. But for those who have the edge to throw the pebbles, so we set out here by 4.30 p.m. And after throwing the pebbles, we head for Mecca. So may Allah accept our prayer. So this is the message.